tí à ń lò fún nọ́mbà wa lẹ́ẹ̀kan sí òun ni zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five six seven one five. a ó máa retí yín o àlàáfíà wa ò ní di fíafíà. tó ẹ ṣeun gan ni ìlera lọrọ lóòótọ́. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbálawa nílùú abẹ́òkúta. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. oh. Make we jolly. Give me, give me love, oh, baby. Make we jolly. Kulu, kulu, baby. Baby, make we jolly. Kulu, kulu, baby. Baby, make we jolly. Give me, give me love, oh. Make we jolly. Give me, give me love, oh, baby. Make we jolly. Kulu, kulu, baby. Baby, make we jolly. Kulu kulu baby, baby make we journey. Why why why? You make me go wild. 107.9 FM. Play the best music. Best for hardworking Nigerians who are getting the job done. Ready. 107.9 FM. Professionalism nurtured by experience. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. fresh fm lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn báyà ìjà Ṣàngó ló ní sẹ́rẹ́. Fresh FM jẹ́ nìkan máa lómi. bẹ́ẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀. orin ẹgbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan-an ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. bẹ́ẹ̀ ni o. one oh seven point nine máa ní ẹyí sí i. máa oh. Fresh FM ló fò lókè tètè. ọlọ́run ti dá wa rẹ̀ ní ìwòsàn àkúntè mi o. lẹ́yìn mm, bá sì ń wá orílẹ̀-èdè tí ọlọ́run fún ní ẹ̀kún jùlọ tọ́lọ́run kẹ́ jùlọ nàìjíríà ni. ajé ọ̀kan mm. lábala ti ọ̀rọ̀ ètò ọ̀gbìn ọlọ́run kẹwàá òòrùn yọ lásìkò ẹ̀ ọyẹ́ mú lásìkò ẹ̀ òjò ń rọ̀ lásìkò ẹ̀ bẹ́ẹ̀ sì ni òpọ̀jù kò ṣaláì tó irúgbìn tá a bá tún ti bọlẹ̀ nígbà ẹ̀rùn yóò tún hù bá a bá bu tá a bá tún buyè èpẹ̀ sórí àpáta tá a fi àgbàdo sí yóò tún wù yóò tún méso rẹ̀ wá hmm. epo rọ̀bì wà rọ́bà wà àtàwọn ohun àlùmọ́ọ́nì míì tó ń tinú ilẹ̀ jáde ọlọ́run o gbogbo ibi tí àìsàn orílẹ̀-èdè yìí kù sí tó mú kójòjò máa ṣògùn tààrà ògùn òfin le koko wá bá a gbóyà bùkátà wa kò ń gbogbo dùn kò ní gbọgbọnu kílẹ̀ yìí wá dùn yùngbàyùngbà bí omi àfòwúrọ̀ pọ̀n ńlẹ̀ yìí kò wá ní bàjẹ́ o. Àṣẹ torí wọn ní okùn gíngíkì tó domi ni tọkùn ò ní domi okùn gíngíkì yẹ̀rì osùn dosun yẹ̀rì osùn ò ní dosun okùn gíngíkì ìka méjì kó wọ̀wọ́ ẹtu àrògìdìgbà tó lóun ó gbalẹ̀ odò mọ́lúrú ẹ̀rí lọ́wọ́ kò ní í ṣeé ṣe ilẹ̀ yìí ò ní bàjẹ́ gbogbo àwọn tó ń gbèmọ̀ràn kà pé kílẹ̀ yìí bàjẹ́ kókó pẹ̀ntukọ́ wọlé kí eku ọmọ kébí eku kẹ́yìí ọmọ kébí ẹyẹ ọlọ́run dákun mọ́ gbà fún ọ báwa túnlẹ̀ yìí ṣe o owó ilẹ̀ nàìjíríà náà jẹ́ ó gbéra sọ o gbogbo ibi tí ó nílò àtúnṣe báwa tó o samuel gbèsàbí ló ń kí pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè bẹ́ẹ̀ bá ṣe wá ń jèrè èrè rẹ̀ ẹ̀ tún fi ṣohun re ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba nílé etí ọba lóko àti kan ní fresh one oh seven point nine fm ọ̀ṣọ́bà presidential etop òkè sáré la wà nílùú àbẹ́òkúta bó o wá nìkan o dáadáa tí ń bẹnu náà la fi ń kíra wa káàbọ̀ lóòrọ̀ tòní ìkànnì fresh ni hmm. ẹ bá mọ̀ pé àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí àwa ò lè ṣe ká má tọrọ àforíjì àwa ò fojú di yín o torí pé ẹ̀yin wà ń bẹ̀ yẹn ńlá wá fi ń dún ní àyín bí ò bá sí ẹ̀yin kò sí àwa ọpẹ́ lọ́wọ́ elédùà àti lọ láti ìjẹjọ ọjọ́ ajé táwa ti gbé wa fún sí etí ìgbọ́ yín a pé àwọn tó kù wa ó mọ kà á ní tẹ̀lé ń tẹ̀lé ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba oṣù kẹsàn-án ó tún ń ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó mọ̀ tún ti ń di ẹrù tiẹ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ nìyẹn ó yá o akíra wa káàbọ̀ etí ọba ńlẹ̀ etí ọba lóko ìkànnì fresh one zero oh seven dot nine fm òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ìlú abẹ́òkúta bólúwájí ògùn yẹmí lorúkọ tèmi anointed voice of the city láìní fikún láìní yọkú ń bẹ̀ bó ṣe ń jáde ní gbígbóná fẹlifẹli lójúwe àwọn òwe ìròyìn lójoojúmọ́ lẹ́wà fún tòró tòní làwọn náà ṣe láǹfààní láti máa gbé sí etí ìgbọ̀nyìn ọlọ́run ọba bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ́ lọ o ká tọwọ́ bọ̀ ọ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì ká kọ́kọ́ rí àwọn kókó yẹn sí etí gbọ̀ yín mm, oh. àrírú eléyìí a fi ń dẹ́rùbọ́ lọ́rọ̀ ni wọ́n fi dẹ́rùbà wá àwa náà fi dẹ́rùbà yẹn bí wọ́n ti kọ́ sínú ìwé ìròyìn Nigerian Tribune lọ́rọ̀ tòní lèmi náà láǹfààní àti kà á sí etí gbọ̀ wọ́n pé hard times òyìnbónu àkókò tí nǹkan fún pinpin tó gádígádí wọ́n pé bí owó oúnjẹ bó ti ṣe ń gbéra sọ lójoojúmọ́ tí gbogbo ẹ̀ tó di ọ̀wọ́n gógó láàrin oṣù méjìlá ah! àìláṣọ lọ́rùn pàgá wọ́n kó tú àpérò fọmọ ìrìwò ojú kejì ìwé ìròyìn Nigerian Tribune ènìròyìn yẹn fi kalẹ̀ sí àmọ́ oh. lórí ọ̀rọ̀ àwọn dókítà o hmm. ìyẹn àwọn oníṣègùn òyìnbó ti yanṣẹ́ lódì. ngègé pé bẹ́ẹ̀ bá padà sẹ́nu iṣẹ́ àjáwó kù ò nínú ọ̀rọ̀ tí ń bẹ níwájú ilé ẹjọ́ tá a wọ yín lọ àìpadà sẹ́nu iṣẹ́ kò síṣẹ́ kò sówó ni kò sí wàhálà ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀pọ̀pọ̀ ojú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀lẹ́ ti bá a tó fi kalẹ̀ sí mbẹ̀. wọ́n ní kárìn kápọ̀ yíyẹniyẹni ìròyìn èyí tó fìdí ẹ̀ kalẹ̀ lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch ni wọ́n pàtẹ rẹ̀ sí bí tí wọ́n ní agbọ́n ń sẹ́ ojú olóko rèé láàrin ìjọba àpapọ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà tí ń felé ìwòsàn ìjọba ṣe bùgbé àti àwọn ẹgbẹ́ kan tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera wọ́n ní tẹ́là tó páàkì sáàrin wọn kálukú ló ń tọ́ka àléébù bíjọba àpapọ̀ ṣe ń nàka àbùkùn sí náàdì ní náàdì náà sọdúnmọ̀ pé ẹ̀yin náà wà á yàn ọ̀dà hmm. ẹ̀ ṣeré bí àwọn méjèèjì ṣe ń gbé síra wọn ìròyìn yẹn pọ̀ ó fẹ̀ ó gùngùngùn wọn wá ní kì í ṣe ìyanṣẹ́lódì eléyìí nìkan o àwọn àjọ míì náà wà tó jẹ́ pé wọ́n ti ń po kẹ́míkà ìyanṣẹ́lódì wọn pọ̀ tí wọ́n bá da sára wítí lẹ́ẹ̀kan náà iṣẹ́kíṣẹ́ ni ó bẹ̀rẹ̀ sí í ṣe àmọ́ nílẹ̀ Guinea èyí o ọlọ́mọjà ríru rẹ̀ ńlẹ̀ yìí o wọ́n ní ó má dàbí ẹni pé ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba kan ìmọ̀ àlọ́ nígbà tí àwọn ọmọ ológun sì gbé ẹni tí í ṣe ààrẹ wọn ní pápá ìyáká kóńté wọ́n ní ìwọ <laughs> ibi abáníkí ojókòó sí ni ojókòó sí hmm. bọ́ọ̀bẹ́ gbọ̀n wàhálà ni hmm. wọ́n sì mú ààrẹ wọn wọ́n sì gbé jù sí ìjókòó kan wípé ọ̀yà jókòó mbẹ́ ah. àwọn ọmọ ológun rèé tá à ń sọ̀rọ̀ kí kẹ́kẹ́ kó sì pa mátì òró rẹ̀ lẹ́nu. àwòrán yìí lágbára o ọkọ̀ sísọ o ọkọ̀ ah. sísọ ẹ lọ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn the punch àti nigerian tribune ẹ rí àwòrán rẹ̀ gàdàgbà gàdàgbà ń bẹ hmm. tí wọ́n mú odidi ààrẹ tí wọ́n gbé jókòó sẹ́gbẹ̀ẹ́ wípé hmm. ọyá ibẹ̀ ni ọ wà. Hmm. Ah. ọ gbọ́dọ̀ dún pínpín oh, ọ̀gá ojú ìwé karùnún ìwé ìròyìn nigerian tribune ló rọ tòní ìròyìn tó kán bẹ́ẹ̀ bẹ́yìn ò bá gbàgbé bẹ́ẹ̀ bá sì gbàgbé karan yín létí pé níjọ́ ní ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ tí wọ́n pé àwọn tí ṣe adájọ́ àgbà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn òfin kan tí ó ń gbé kalẹ̀ ń kọlura wọn ọ̀rọ̀ ò sì fẹ́ yí ẹnìkankan mọ́ àmẹ́ni tí ṣe adájọ́ àgbà nílẹ̀ Nàìjíríà ti sọ̀rọ̀ pé adájọ́ àgbà ìpínlẹ̀ Rivers Kebbi àtàwọn adájọ́ àgbà míì nílẹ̀ Nàìjíríà wọn ò jókòó láti wo àwọn bí òfin tí wọ́n gbé kalẹ̀ bó ti ṣe ń forí sọra wọn bí èdè tí kan ò wá jọ kódà wọ́n pe adájọ́ àgbà ìpínlẹ̀ Delta náà wọ́n pé wọ́n ránṣẹ́ pé òun náà o lórí ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ búni ah, ah. hmm. ọ̀dà ẹjẹ́ àtúnlọ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni ààrẹ Muhammadu Buhari ti ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti gbé àṣẹ kan kalẹ̀ níwàá pé kí àjọ NADA kó ṣe àgbékalẹ̀ farm estate eléyìí tó lé mẹ́jọ ní ọgọ́rùn-ún káàkiri àwọn ẹkùn eléyìí ti ń bẹ nílẹ̀ Nàìjíríà tó ń tẹnu ẹ̀ ni wọ́n pe àjọ olómìnira elétò òdìbò ẹni tí í ṣe alábòjútó elétò òdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ bayelsa àtàwọn mẹ́ta míì wọ́n ti fún wọn ní ìṣípò padà ibo ìníyàn padà gbé wọn lọ ọ̀rọ̀ ń kọ́mọkọ́mọ ròóbọ̀ ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn nigerian tribune ńlẹ́ ti bá àwọn kókó yẹ. ìsọ́kẹ́ ìpínlẹ̀ ogun ẹ̀ka ètò ìlera náà wọ́n ti mú kí n tó kán sí agbami tòṣèlú wọn ló milẹ̀ bọ̀. Hmm àjàkálẹ̀ àrùn tó gàgàrà wọ́n ní ó ti ṣẹ́ lulẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí o agbègbè Màgbòrò Ọ̀fadà lábẹ́ ìjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nǹkan ti ṣẹ́ lulẹ̀ ńbẹ̀ ẹ fura ìfura lóògùn àgbà pánsá òfura pánsá jáná àjẹ òfura àjájì onílé tí ò fura àfàìmọ̀ kó lè mọ́ko aráàlú tí ò fura lórí àjàkálẹ̀ àrùn tó ń bọ̀ àfàìmọ̀ kó má fara kó ìgbọ̀nsẹ̀ olóyo ìjọba náà lóhun òsùn àmọ́ lábá lọ́wọ́ ti òkè iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wo sàkún pé ààrẹ muhammadu buhari àtìgbò ti déjọba ẹ já wo àwọn iṣẹ́ rere wo ni ààrẹ ti gbé ṣe ìbò níṣẹ́ rere dé tó sì tún tẹ̀ sí ọwọ́ iwájú ńgbà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sílẹ̀ ń ṣe lẹ́gbẹ́ òṣèlú rí pdp ní wọ́nranwọ̀nran wokowoko èmi là ń wí èwo ni wọ́n ń sọ à ń wírú wọ́n ń wírù kí ni wọ́n ń là kalẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí ààrẹ Muhammadu Buhari hmm, àṣeyọrí kọ́ àṣeyọrí ni ẹ fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ máa tẹ̀lé wa kálọ̀ ńgbà bá dójú ọ̀gbagadè àgàdọ́ dàrú ikán ṣe bẹ́ẹ̀ yóò faṣọ ọ̀sán ìmú etí ọba ńlé etí ọba lóko ìròyìn náà ló sì ń tẹ̀síwájú. ó kẹ́mi náà sáré gbé kókó eléyìí lójú ìwé kẹtàléní ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpàdé ẹgbẹ́ òṣèlú apc láwọn ìjọba àbílẹ̀ wọ́n pé ẹnìkan eléyìí tó jẹ́ olóòótọ́ alátìlẹyìn gbágbá sí tinubu ọmọbára ẹ̀ níwájú ilé-ẹjọ́ lẹ́kìtì lórí ọ̀rọ̀ ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc hmm. tó ń tẹnu ẹ̀ ní wọ́n pé kínni bú ní ó yẹ kí wọ́n jáwé gbélé ẹ̀ fún ni what can fa ni béèrè èyí tó súyọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn kọ́ńbọ̀kì ní ẹ̀ láǹfààní àti gbọ́ nínú ròyìn etí ọba ńlẹ etí ọba lóko lóòrọ tòní òkòròcha àràrùmè wọn pé àwọn méjèèjì ọmọ yọjú síbi ìpàdé tó jẹ ti ẹgbẹ òṣèlú apc èèyàn o àmọ́ wọ́n pé ìfẹ̀hónúhàn alágbára ń tẹ̀síwájú ní bayelsa kí nìdí ẹ̀ ẹ gbọ́ ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn nigerian tribune ń ló kọ àwọn kókó yẹn. ok omi ìtúre ó gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ń ló wà arákùnrin dẹ́ẹ̀bà kan rèé ńpínlẹ̀ Ògùn tí wọ́n kó àwọn ọjà iléeṣẹ́ fún ǹjẹ́ lọ́jà fún àwọn oníbàárà wa ọjà tó ń lọ bíi mílíọ̀nù márùn-ún ó dín ìgbọ́njẹ mẹ́ta ọwọ́ ọkọ̀ lọ tẹrùtẹrù ọwọ́ àlọ́ tà ń gbàǹjo kò tán bẹ́ẹ̀ o <laughs> ah, ah, ẹ̀yin dúdú ẹ̀ mà lè díẹ̀ fà á ẹ lé o kéèyàn ṣọ́ra fún yín o ṣé nǹkan ò sí lára ẹ̀. <laughs> pupa lèmi. àwọn àjọ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìdìbò mm. INEC wọ́n ti fi àwọn òṣìṣẹ́ wọn ṣọwọ́ lọ sí ìpínlẹ̀ Ògùn wa níyìn ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn Bayelsa àtàwọn ìpínlẹ̀ míì ṣùgbọ́n lórí ètò ìdìbò láàrin ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ó ṣeé ṣe kí gbẹgẹdẹ ó gbiná bí apá kan ṣe ń lé eku ńlá apá kejì ń lé ejò bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn tó pa á àbúrò Ṣòwòrẹ́ kátàkátà ni wọ́n pa irú wọn ò lè kádùn mọ́ta á mú wọn láìpẹ́ láì jìnnà Afẹ́nifẹ́re náà sọdúnmọ́ ìpa ìjọba ẹ sì ṣèyí tán ẹ rí ibi tó jẹ́ pé ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà tó ti mẹ́hẹ́dé tí nǹkan ò wá ṣe é rí mọ́ àràpá rẹ̀ àléébù rẹ̀ àbùkún rẹ̀ iná ló tún padà tó kan ìjọba orílẹ̀-èdè nàìjíríà yìí o látàrí bí wọ́n ṣe pa ọmọ náà léyìí tó wà lọ́wọ́ iṣẹ́ láti lè mú kí orílẹ̀-èdè nàìjíríà kó ní dàgbàsókè ẹ fẹ́ rí ẹ̀kúnrẹ́rẹ́ hmm. bẹ́ẹ̀ bá dé ojú ewé kọkànléní ogójì ìwé ìròyìn the punch ló ní ah! iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí lórí ikú àbúrò ọmọyẹlé Ṣòwòrẹ́. Hmm. ó tún ti ṣẹlẹ̀ o ẹ jẹ́ ń sáré gbélé yìí o ó ṣẹlẹ̀ o nípínlẹ̀ Niger o hmm, ah, wọ́n pé àwọn agbébọn mọ̀ bójú wò bójú rì wọ́n wo ààfin ọba aláyé lọ wọ́n lọ rèé jí ọba aláyé gbé nínú ààfin rẹ̀ atẹ́kùn tó sì wọlé tó kágbádá yàrá. Ah, ẹni tó wọ tiẹ̀ sọ́rùn. kó má ṣàfihàn ewu ń bẹ lóko àfàrò àfàbọ̀ àbò ẹlẹ́dùnmarè kó dájú lórí wa ẹja kọjá lọ sójú ọjà ńgbà bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó ń tẹ̀síwájú etí ọba nílé. etí ọba lóko. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. mo ní àdáyọ̀ ọ̀rọ̀ mi àtijọ́. síbẹ̀síbẹ̀ àánú olúwa sì kú fún gbogbo àwọn ẹni tó ń wá ojú rẹ̀ tọkàntọkàn àtótó arére àjọ̀dún ti dé etí yín mélòó ó ti pọ́dún mẹ́rin báyìí tólúwa ti ń ṣe bẹ́bẹ́ tó ń tú tó ń já ìdè tó sì ń bọ́ àjàgà lọ́rùn gbogbo àwọn ẹni tí a ti dè mọ́lẹ̀ láti ìjọba sátani lórí òkè ànúṣìkù ti ṣe èsì agbára ọlọ́run ní gbani peace zone a máa ṣàjọ̀dún yìí pẹ̀lú ìpàdé àdúrà tó gbóná girigiri ẹ fi ọpẹ́ fún olúwa làkọ́lé ìpàdé àjọ̀dún yìí ogun aṣẹ́ ìpàdé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ monday thirteenth of september títí dàárọ̀ sátidé eighteenth of september two thousand and twenty-one àtàárọ̀ àtalẹ́ làdúrà yóò máa rọ̀jò prophet dr sk adiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ pastor prophet moses ayọ̀ lagunjú bàbá ọ̀nà àbáyọ gbogbo ìfòròyìn yìí ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí o ìpàdé di thirteenth to seventeenth mọ́jú eighteenth of september two thousand and twenty-one lórí òkè anúṣìkù ṣèṣì agbára ọlọ́ọ̀ni gbani àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government nípínlẹ̀ ọ̀ṣun má dẹ́jà o wá darapọ̀ máwọn olóríire wá gbàdúrà yìí kọ́kàn rẹ̀ ó balẹ̀ kó o làlùyọ l lọ́dún yìí. gbogbo ẹ̀yin èèyàn wa nílùú Abẹ́òkúta o àti gbogbo ẹ̀yin èèyàn wa nílùú Ọbádá ìlú Ọwọ́dé àti Ìdíẹ̀mí ní ìmẹ̀kọ for local ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization fún right to sign èyí ló mú àjọ Benjamin Franklin Foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira owó káàdì lásìkò stroke. ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá Abẹ́òkúta àti ayọ̀rìndé clinic ayọ̀rìndé hospital nítòsí ọbàdàn grammar school ọbàdàn ìdíyẹmí ìmẹ̀kọ àfọlẹ́kọ̀ government fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé pé ẹ pé one three three seven five olùkéde Benjamin Franklin Eye Foundation. Are you willing to start your career on a firm pedestal? Crescent University 2021-2022 undergraduate admissions comes up with scholarship opportunity for nursing and other programs. Crescent University products are making waves in employment entrepreneurship, postgraduate studies, and the Nigeria Law School. It's time to join our success story. Application forms is 10,000 naira. Apply at www.crescent.edu.ng or call 0802 781 Four five eight four Crescent University, citadel of academic and moral excellence. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. ṣàánú àwọn pípò yìí ká bá wọn kàrò. àbí eh? láwọn àṣẹ ọmọ wa náà ni àbí àwa la bí wọn bàbá fọwọ́ tún bọ́ mọ wí àfi tòsí fàmọ́ra. bàbá fọwọ́ tún bọ́ mọ wí àfi tòsí sọ́ńkò. wẹ́dọ̀. alright adédìẹ ìmáṣí olúwayé àwọn ọ̀lẹ́ni ẹ wá jẹ́ ká fún yín ní àwọn òròyìn náà ní ṣísẹ̀ntẹ̀lé ní yàjóyàjó bó ṣe ń wọlé dé ṣọ́ọ̀kọ̀ wọlé lábala ti ìlera hmm. àbí kí n tẹ̀ lé ń bì. ní ìlera o ní hmm. ìlera o ní ti ìlera o lọ́n kọ́ gbà wá o. àmì o àáfin lábọ̀ kofi náà o. Ah, lọ́hùn o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ti sọ ọ́ ní gbọmọgbọmọ fún àwọn dókítà alábẹ́rẹ́ pé bẹ́ẹ̀ bá padà sí ẹnu ṣẹ́ṣẹ́ rẹ́jọ yín tá a gbé lọ wájú ilé ẹjọ́ àjàwọ́ ń bẹ̀ ah. àmọ́ bẹ́ẹ̀ bá padà ìgẹ́tà síbí wọ́n pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ti dúró tán o pẹ̀lú àwọn oníṣègùn òyìnbó tó ń gbé ní agbègbè ilé yẹn resident doctors tí wọ́n mọ́ṣẹ́ lójú pé bí wọ́n bá kọ̀ láti padà sí ẹnu iṣẹ́ ìjọba náà kọ̀ láti ta tán pẹ̀lú wọn. alákòóso fọ́rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ dókítà chris ngige iná ló fi ọ̀rọ̀ yìí sí ìgboro ayé ní kété lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ muhammadu buhari nílé iṣẹ́ ààrẹ nílùú àbújá lópin ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ ó wá tẹnumọ́ ìgbésẹ̀ ìjọba wípé báwọn dókítà ti ń gbé lágbègbè ilé ìwòsàn bí wọ́n bá kọ̀ láti ṣiṣẹ́ kò sówó fún àwọn náà tit for tat ńlá wọn fọ̀rọ̀ ọ̀hún ṣe alákòóso ọ̀hún ṣàlàyé síwájú sí i wípé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó tó ń gbé ní agbègbè ilé nad iná ni wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú ìjọba tí wọ́n sì tẹnumọ́ pé bí ìjọba bá kọ̀ láti ṣe àmúṣe àdéhùn wọn àwọn náà ó kọ̀ láti padà sí ẹnu iṣẹ́ nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí i wọ́n pé ẹ̀ka ètò ìlera nílẹ̀ nàìjíríà ilà wọn ti ṣàlàyé ẹ̀ pẹ̀lú ààrẹ ààrẹ sì mọ̀ wípé àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kó wáyé wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ pápápá lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn dókítà ọ̀hún ó pé kí wá ni nǹkan ti ṣẹlẹ̀ nìyẹn bójútùú ló yẹ ká wá sí ìjọba ń ṣe gbogbo ohun tó wà níkápá ẹ̀ ìjọba ń gbìyànjú wọ́n pé ṣùgbọ́n gbà tí ìyànjú ọ̀bá tí ìyọ yóò dàbí ẹni pé èèyàn ò ṣe nǹkan kan náà ni wọ́n pé àgbékalẹ̀ méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni làwọn dókítà yìí ń béèrè fún wọ́n pé àwọn sì ti ṣe gbogbo méjìlá kó tó wá di wípé àwọn àdéhùn míì ó tún bẹ̀rẹ̀ sí ní yọjú lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ wọ́n pé bẹ́ẹ̀ wọ́n sì gbé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ gbogbo àwọn èyí tó yọjú lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn ilé ìwòsàn ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀gùn òyìnbó á ṣe é ní ọ̀kọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ́kù èyí tí wá jẹ́ tí àwọn dókítà tí wọ́n wá sọ kínní ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ ànádì bá mi ìkójúmọ́ tó mọ́ tí wọ́n wá ran tó mọ́ pé di dandan o kí àwọn máa tẹ̀síwájú nínú ìyanṣẹ́lódì ó pé kílẹ̀ pé kíjọba ó ṣe tí ò tí ì ṣe lóòótọ́ gbogbo wa la mọ̀ bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè nàìjíríà ọgbọ́n la fi ń tukọ̀ àkóso ẹni tó sì jẹ́ pé àwa la gbà síṣẹ́ irùngbọ̀n ẹ̀ kò lè gùn jẹ́ni tó gbà síṣẹ́ lọ bá a bá sọ pé ẹ ṣe báyìí bẹ́yìn bá kọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ àwa náà sì lohun tí ń bẹ níkápá wa láti fojú yín jà wọ́n pé ẹ wo iye àwọn èèyàn tí ìyanṣẹ́lódì àwọn dókítà tí ó ti ṣe àkóbá fún kí ló wáá dé abẹ̀yìn arọ̀yìn akọ́kọ́ ṣe àmúṣe àwọn àdéhùn méjìlá ẹ tún pọ́kọ̀ àwọn lẹ́gbẹ̀gbẹ́ àwọn alágbègbè yìí àsìkò ẹ mú sùúrù á ṣe ẹ fún wa lákòókò díẹ̀ ẹ wá sọ ọ̀rọ̀ ànádìí bá mi ìkojúmọ́ tó mọ a sì wá bẹ̀yìn bẹ̀yìn ẹ pẹ́ ẹ̀ gbọ́ kódà alákòóso ọ̀hún ó ṣe àlàyé síwájú sí i wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti wá sọ ó sì dúró síbẹ̀ wípé ẹ ṣiṣẹ́ ẹ gbowó ni ẹ̀yin lẹ́mọ̀ yìí tó kù bẹ́ẹ̀ bá ti á padà sẹ́nu iṣẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ní àkọsílẹ̀ ìgbà tẹ́ ẹ padà sẹ́nu iṣẹ́ owó yìí ọ̀mọ̀ wọlé àṣà twenty bó ti tó àti bó ti yẹ àmọ́ pé wá wà nílé ẹ mọ̀ retí kí ìjọba máa sanwó fún yín ayé ò yọ o kódà ó ṣe àlàyé wípé àwọn dókítà eléyìí ti ṣe bí ẹgbẹ̀rún mẹ́jọ tí wọ́n jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ alágbára tí ìjọba gbé kalẹ̀ wọ́n pé wọn ò ní sọ yẹn mọ́ o a mọ̀ wípé nǹkan ti ṣe ẹ̀ka ètò ìlera ṣùgbọ́n gbogbo ipá ni ìjọba ń sà láti rí i dájú pé àwọn tó jẹ́ dókítà nílẹ̀ nàìjíríà wọ́n lè láǹfààní àti fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láwùjọ àgbáyé ó pé àwọn gbogbo wàhálà ìjọba àwọn dókítà ò mà rí ẹbí iná ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ọ̀làgbára hmm. o bẹ́ẹ̀ bá padà sí ẹnu iṣẹ́ kò sówó ni bẹ́ẹ̀ bá wá rò ó wò nínú ara yín pé ẹ fẹ́ padà sí ẹnu iṣẹ́ àwa náà ò gbalé ẹjọ́ lọ a wàá sọ fún ilé ẹjọ́ pé àṣẹjọ́ mọ́ lórí ọ̀rọ̀ bá a ti gbé yín lọ iwájú ilé ẹjọ́ látàrí ìyanṣẹ́lódì ọ̀rọ̀ pọ̀pọ̀pọ̀ lójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní it's okay kárìn kápọ̀ wọ́n ní yíyẹ báyìí náà ní yẹ ni lágbọ́nrin tí ọ̀rọ̀ ètò ìlera tó ti bẹ̀rẹ̀ ńlẹ̀mí náà ti kíyan lẹ́yìn mu ìyanṣọ́lódì alágbára tó gàgàrà ó ń milẹ̀ bọ̀ gbogbo ọsibítù pátá ńlá sì rí dájú ṣáká pé nǹkan ro wà pé ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn dókítà dókítà tó fi lé ìwòsàn ìjọba ṣe bùgbé ṣe ké tantan fúnjọba títí èlà ṣe bẹ́ẹ̀ tó páàkì sáàrin wọn tòun ti yọyọ àtirin tó wà nú ẹ̀ òmíì tún rèé o joesu náà sọ̀rọ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera wọ́n sọ̀rọ̀ alákòóso fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige òun náà fi tiẹ̀ lé ibi tí àwọn méjèèjì wá ń tọ́ka àléébù bí abala tìjọba ṣe ń tọ́ka àléébù sáwọn òṣìṣẹ́ elétò ìlera làwọn òṣìṣẹ́ elétò ìlera náà ń sọ ọ́ dímọ̀ pé àní àṣejù ìjọba àpapọ̀ gan pọ̀ ibi tí ọ̀rọ̀ wá pààkì sérè o ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àjọ ti jọ̀ẹ́sù josiah bí òbẹ́lẹ̀ mọ́ ń yè ó sọ ọ́ di mímọ̀ fún ìjọba àpapọ̀ yìí pé kéku ilé wọn gbọ́ kó sọ fún toko kádò gbọ́ kó lọ rò fún ọbẹ̀ gbèdéke ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún làwọn fún wọn bí wọ́n bá ti kọ̀ láì ṣe àmúṣẹ lórí nǹkan táwọn ń béèrè fún gbẹgẹdẹ ó gbiná ìyanṣọ́lódì tó gàgà rẹ̀ ṣẹlẹ̀ nǹkan ṣẹlulẹ̀ bí ọ̀wà ọ̀rọ̀ òjò ọjọ́ àbámẹ́ta sátidé àyà ìjẹta ló sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé pẹ̀lú alákòóso ètò ìlera àtàwọn èèkàn àkògùn tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n ní olúluwa ìlú àbújá ó ní ká wí fúnni ká gbọ́ ńláwo talára ká kìlọ̀ fúnni ká gbà ń tawó tèdè ìjérò àwí fún ìfẹ́ àfọ̀gbà ní mọ́lọ́gìnì jáná ọtí a ti kìlọ̀ fún ìjọba àpapọ̀ àforinwí atúngbẹ́lù sílẹ̀ atúnfẹnu ìjọba àpapọ̀ láwọn ò gbà kí làwọn ń béèrè fún tó anira a béèrè yìí pé ẹ ṣe àtúntò lórí ọ̀rọ̀ owó oṣù wa consolidated health salary structure ènìyàn ẹ̀ẹ̀kejì anike ṣe àbẹ̀wò kó wà ní ìbámu pẹ̀lú ìlànà ti àwọn òṣìṣẹ́ dókítà dókítà oníṣègùn ìbò ìyún consolidated medical salary structure wọn látọdún twenty fourteen ẹ sì ṣe bẹ́ẹ̀ ẹ sì dìpẹ́m ẹ sọ nǹkan kan owó kan náà wá wà tẹ́ ẹ fokùn dè mọ́lẹ̀ láàrin oṣù kẹrin àti oṣù karùn ọdún 2018 ẹ ṣe bí ìgbà tẹ́ ẹ gbọ́ nǹkan kan ẹ san àwọn òṣìṣẹ́ ìjọba ní Federal Medical Center tó wà lówèrè ẹ kọ̀ dá wọn lóhùn ti Jos University Teaching Hospital iléewòsàn kọ́ni tó wà ní Jos ẹ dì ẹ ṣe nǹkan Lagos University Teaching Hospital tó ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ kọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ti owó gbàmábínú owó fẹ̀mí ọmọdàndófò ẹ̀mí lórí àwọn tí lọ kojú iná burúkú tí covid nineteen tó dá kalẹ̀ tí ọlọ́run bá wa bomi pa lọ ẹkọ̀ ẹ̀ ṣe nǹkan kan ẹ̀ ń fọ̀rọ̀ wọn ṣàtàtà ó tukùn o ọ̀rọ̀ yìí pé ẹjẹ́ á máa lọ yanjú ohun tó bá ti wà láàrin wa nílé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ National Industrial Court tilẹ̀ Nàìjíríà ìṣẹ̀lẹ̀ tún fọ̀rọ̀ ṣàtàtà ẹ̀ wá ń gbé wa múgùn a tún ké sí yín pé ọ̀dà o tọrọ bá rí báyìí ẹ jẹ́ ká máa yanjú ọ̀rọ̀ wa nílé ẹjọ́ kóhun gbogbo sì tán síbẹ̀ ẹ gbà a tún béèrè fún yín pé ẹ fi àsìkò kún àsìkò tí àwọn dókítà oníṣègùn ìbò máa lò látẹnu iléeṣẹ́ ọba kan tó fẹ̀yìntì láàrin ọgọ́ta ọdún sí ọdún márùndínláàádọ́rin sixty to sixty five years ẹ dáhùn àwọn tó jẹ́ olùbádámọ̀ràn alábàáṣiṣẹ́pọ̀ àti ta consultant ipe kí tí wọ́n lọ sí àádọ́rin ọdún wọn ni ẹ̀ dáhùn a wá tẹ gbogbo ẹ gbogbo àwọn ìbéèrè wọ̀nyí ẹ wá ń tì wá sí wá ẹ̀ ń tì wá sẹ́yìn ó ní ẹ̀dùn náà o lóòótọ́ ó yẹ kájọ́ ònù ó sì yẹ kólówó rẹ̀ ọ wa àmọ́ ajá àtàwọn ònù o ohun tó nù lọ́wọ́ ajá lajá ń wá bí olówó bá wá kọ̀ tó lóhun ò fún ajá ní nǹkan tó gbà lọ́wọ́ rẹ̀ olówó tí ò dá kàkánná fún ajá pé kó jẹ bájá ọ̀hún bá lọ pẹran kò yẹ kó láǹfààní àti béèrè sí i ibi tí èlà páàkì síre o àwọn náà sì ṣetán ohun tí ìjọba àpapọ̀ bá fẹ́ ṣe kí wọ́n ṣe alákòóso ètò ìgbanisíṣẹ́ àtòṣìṣẹ́ lórílẹ̀‐èdè Chris Ngige náà sọ ọdún mọ̀ pé ẹ wo dánwò ló bí ọ̀kẹ́rẹ́ ẹ̀yin dúró ń bẹ̀ àbí àwa náà dúró nípinnu tiwa ká sì sájà mọ́lẹ̀ ká sọ ẹkùn mọ́lẹ̀ ká múrun ẹkùn ká fi lájà lọ́wọ́ fíìmù burúkú ni ẹ ṣàánú mẹ̀kúnnù ìlú máa ń kan gógó ọlọ́run bá wa ṣe o mọ̀mọ́ àjẹ́ ó bàjẹ́ o. àmì àṣẹ ìdùnmọ̀rẹ́. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà ọlọ́run àánú god of mercy ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún cac mountain of mercy orí òkè àánú èrè èkìtì ló ṣàgbẹ́tẹ̀rù ẹ̀ sufficient grace orí ọ̀fẹ́ lẹ́kùnrẹ́rẹ́ là ẹ̀. agbára gbọ́dọ̀ ọwọ́ padà. ọjọ́ karùndínlógún sọ́jọ́ kẹtàdínlógún sẹ̀tẹ́mbà yìí ni o fifteen sixteen seventeen september ní cac mountain of mercy orí òkè àánú èrè èkìtì god of mercy tọdún èyí máa lè jọ òwúrọ̀ ọ̀sẹ̀ àti àṣálẹ̀ làdúrà kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ yóò òjò pastor amos ọláòjò jp bàbá orí òkè pastor peter ilẹ̀sànmi jp bàbá orí òkè prophet musa samu bàbá orí òkè god of mercy twenty twenty one pẹ̀lú àlàkalẹ̀ òfin covid nineteen ní o evangelist bukola abraham yemi davis àti ọ̀pọ̀ olórin máa kọrin ní fifteen sixteen seventeen september ní csc e. orí òkè àánú ẹ̀rù èkìtì pastor eso ọ̀ladẹ́lẹ̀ ààrẹ csc e lágbàáyé pastor eo ọ̀tẹ́jọbí cscgs e prophet esikaya olúbóyè ọ̀ladẹ́jì csc general evangelist worldwide ìṣọ́ òru ẹni bá láyà dòru friday friday tójúmọ́ sátidé bẹ̀rẹ̀ lágogo mẹ́wàá àṣálẹ́ wíwà lórí òkè ọ̀hún ìdáhùn àdúrà ẹ ǹlẹ́ o ẹ̀yin agbaṣẹ́ṣe abánikọ́lé mo fẹ́ fi ọ̀nà hàn yín ni bẹ́ẹ̀ bá ń fẹ́ búlọ́ọ̀kù tó lé kókókó bí irin bá ń fẹ́ sìmẹ́ǹtì tó wúre ọ̀wọ́n jara lọ tẹ̀ bá ń fẹ́ interlock bẹ́ẹ̀ bá fẹ́ kí wọ́n wá já omi fún yín níbi tẹ́ ẹ ti ń kọ́lé yín lọ́wọ́ ilé kan ṣoṣo tí wọ́n tọ́ka ẹ̀ sí ni Dimofresh concrete block industry kódà bẹ́ẹ̀ fẹ́ rìn gínú kànga ibi tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n bá yín já a sí ni five hundred blocks lọ́dọ̀ Dimofresh wàá fi six hundred blocks wàá sì máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ bó bá ṣe rọ̀ lọ́rùn ilé concrete block industry fọjà tí wọ́n ní ẹnikẹ́ni lára o. ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí dimu fashion ní búlọ̀kù tó le koko bí irin. intalọ́ọ̀kì ń bẹ rẹpẹtẹ. sìmẹ́ǹtì ń bẹ gidi gan. ríǹgì kànga pọ̀pọ̀pọ̀. bẹ́ẹ̀ bá ti kàn sí wọn ní. ọ́fíìsì wọn ti ń bẹ ní. dimu fashion concrete block industry. ìyànà ẹlẹ́ja níkọjá mechanic village. ní kété tẹ bá kọjá ìyànà kẹrin. adjacent ọ̀rọ̀ nílọ́rùn ṣọ́ ọba services nigeria limited tàbá sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa ṣọ́ ọba services nigeria limited tábánifẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi lẹ́tà document àti parcel bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance ṣọ́ ọba services nigeria limited wà ní. nọ́mbà forty seven olùṣègùn ọ̀ṣọ́bà road òkè ìléwó abẹ́òkúta. whatsapp number oh eight one telephone lines oh eight oh two three eight seven five zero six nine oh kàn sí wẹ́bsáìtì tiwọn www.showoba.com.ng lórí social media showoba services nigeria limited email sowkltd at yahoo.co.uk. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. àdọ́pẹ́ bólú hmm? gbéra kó o ka ìròyìn kó tó di pé màá bọ́ sí agbami ti ọ̀rọ̀ òṣèlú. ọ̀dà gbọ̀ngbọ̀n nìkan lọ́rọ̀ níròyìn eléyìí ọ̀rọ̀ oúnjẹ ni ebi òkú ní pa wá ní nàìjíríà wọ́n pé ààrẹ muhammadu buhari ti ṣe ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ti bójú wò bójú rí òwò pé àá àwa náà gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ pápá pátá ṣe ní pápá tí èèyàn fi farapa kí nǹkan ó má bàa ṣẹlẹ̀ kọjá be careful kómi ó má gbà àtẹ̀yìnwó gbín lẹ́nu ààrẹ buhari ti pàṣẹ fún àjọ nalda ìyẹn àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ilẹ̀ lápapọ̀ lẹwa nàìjíríà wípé kí wọ́n lọ rèé ṣe àgbékalẹ̀ àwọn farm estates bíi mẹ́jọ ó lé ní ọgọ́rùn-ún sí àwọn ẹkùn káàkiri káàkiri tí ń bẹ nílẹ̀ nàìjíríà wọ́n pé àmọ́ nípínlẹ̀ abia tiwọn wọ́n pé ibùdó kan ni wọ́n kọ́ fún wọn o eléyìí tí wọ́n ti máa ṣe ọ̀sìn ẹja àwọn obìnrin ni ó sì máa ṣe àtọ́nisọ́nà ẹ̀ ààrẹ muhammadu buhari ti pàṣẹ fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀gbìn àti ilẹ̀ lápapọ̀ ilẹ̀ nàìjíríà nalda láti ṣe àgbékalẹ̀ ìlànà èyí tí ó mọ̀ rí sí ọ̀rọ̀ àgbẹ̀ láti mú kí oúnjẹ ó túbọ̀ pọ̀ lọ́pọ̀ yanturu nílẹ̀ yìí àwọn ibùdó tó lé mẹ́jọ ní ọgọ́rùn-ún làárẹ̀ muhammadu buhari ti pàṣẹ fún àjọ ọ̀hún pé kí wọ́n ṣe àgbékalẹ̀ ibùdó ọ̀gbìn àti ohun ọ̀sìn láti lè jẹ́ kí oúnjẹ ọmọ kárí ẹni tí í ṣe akọ̀wé àgbà fún àjọ náà ọmọọba Paul Ikone iná ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé kan tó gbóná jẹjẹ bí ajere èyí tó ṣe pẹ̀lú ààrẹ Muhammadu Buhari nílé iṣẹ́ ààrẹ nílùú Àbújá lópin ọ̀sẹ̀ ó ti wá ké sí gbogbo àwọn gómìnà gómìnà tí ń bẹ nílẹ̀ Nàìjíríà pé ọ̀rọ̀ ti tó àkókò kí oníkálukú ó foríkorí fikùnlukùn ẹ pèsè ilẹ̀ lọ́pọ̀ yanturu kí iṣẹ́ ó lè bẹ̀rẹ̀ níbi a ti ṣe kọ̀wé ẹ̀ láti máa ṣe ìfilọ́lẹ̀ àwọn ohun ohun ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀ èyí tí ààrẹ Muhammadu Buhari ti pa láṣẹ o wọ́n pé yàtọ̀ sí pé àwọn èèyàn mọ̀ oúnjẹ jẹ lówó tí ògùn pa yóò pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fún àwọn ọ̀dọ́ wọn kékeré ètò ààbò tá à ń sọ yìí gbogbo ẹ̀ ni ó padà sùn wábọ̀ nígbà tí àwọn ọ̀dọ́ bá níṣẹ́ lọ́wọ́ tí oúnjẹ ò wọ́n ẹ̀ rí i pé gbogbo wàhálà fastafosto eléyìí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà yóò jẹ́ rodò tí ó sì lọ rèé mumi ẹni tí í ṣe ọ̀gá àgbà àjọ NADA iná ló wá sọ ò wípé ìjọba ìpínlẹ̀ Kogi ó ti ṣe àgbékalẹ̀ sáré ilẹ̀ eléyìí tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seven hundred fún àjọ NADA pé kí wọ́n fi kó àwọn bùdó tí wọ́n ti máa ṣe ọ̀rọ̀ ètò àgbẹ̀ wọn wọ́n pé àwọn ilẹ̀ náà àwọn tún ti ráǹfààní irú ẹ̀ ò ní ìpínlẹ̀ Ògùn ọgọ́rùn-ún sáré lẹ̀ ìnìpínlẹ̀ Ògùn yọ̀ǹda pé ilẹ̀ rèé ẹ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ kí àwọn ọ̀dọ́ ó lè rí iṣẹ́ ṣe kóúnjẹ ó lè sùn wábọ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n pé ààrẹ Muhammadu Buhari mọ̀ wípé ọ̀rọ̀ ètò ọ̀gbìn àtóúnjẹ yìí òun gangan iná ni wàhálà ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọn pé bẹ́ẹ̀ bá kò ní ìṣe ìṣẹ́bùṣe ààrẹ sì mọ̀ pé iṣẹ́ àkànṣe ètò ọ̀gbìn òun gan ni gbòógì àkóso tí ń bẹ lóde yìí wọn pé torí ẹ̀ làárẹ̀ buhari fi pàṣẹ pé lẹ́yìn ọ̀sọ́kà kí iṣẹ́ ó bẹ̀rẹ̀ láwọn ẹkùn káàkiri ilẹ̀ nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àgbékalẹ̀ ibùdó ètò ọ̀gbìn kí gbogbo nǹkan ó lè san mọ́nà kó sì mọ́ lọ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ìyẹn jẹ́ dádúró àwo gédéǹgbé àmọ́ lórí ọ̀rọ̀ òṣòfin òṣòfin tí ń kọlura wọn bí èdè wọ́n pe adájọ́ àgbà nílẹ̀ nàìjíríà yóò ṣe ìpàdé alágbára kan o pẹ̀lú adájọ́ àgbà ìpínlẹ̀ rivers kebbi àtàwọn míì bíi mẹ́rin lónìí wọ́n pé kódà wọ́n ti tún aránṣẹ́ pé adájọ́ àgbà ní ìpínlẹ̀ delta lórí ọ̀rọ̀ búníkíni tó ṣẹlẹ̀ ẹni tí í ṣe adájọ́ àgbà nílẹ̀ nàìjíríà tó tún jẹ́ alága ìgbìmọ̀ ètò ìdájọ́ adájọ́ ibrahim tanko muhammed iná ni ó fi ọ̀rọ̀ po àwọn adájọ́ àgbà ní ìpínlẹ̀ mẹ́fà nífunpọ̀ lórí ọ̀rọ̀ àgbékalẹ̀ àwọn òfin kan eléyìí tó ń kọlura wọn bí èdè tí ò sì bára ṣọ̀rẹ́ bákan náà ni wọ́n pe adájọ́ àgbà ọ̀hún iná ló ti béèrè fún àwọn àkọsílẹ̀ àti gbogbo àwọn ìlànà òfin tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún pé bó o lẹ ṣe tọ̀ bó o lẹ ṣe rìn bó o lẹ ṣe àráìfù sírú òfin tí ọ̀jọ̀ra wọn tẹ̀ ń gbé kalẹ̀ ẹ fẹ́ dá àwọn èèyàn lórí rú ni èyí ẹni tí í ṣe adájọ́ àgbà nílẹ̀ nàìjíríà ló ṣe àlàyé wípé àwọn òfin eléyìí tó ń kọlura wọn ọ̀hún láwọn ìpínlẹ̀ bíi rivers kebbi cross rivers anambra jigawa àti ìpínlẹ̀ imo ó tó kí àwọn jókòó kí wọ́n sì foríkorí lórí ẹ̀ wọ́n pé yàtọ̀ sí àwọn adájọ́ àgbà mẹ́fà tí wọ́n ránṣẹ́ pè lórí òfin èyí tí ń kọlura wọn wọ́n pé wọ́n ti ránṣẹ́ o sí adájọ́ àgbà ìpínlẹ̀ Delta lórí ọ̀rọ̀ búni lẹ́yìn tí wọ́n pé wọ́n wọ́ lọ síwájú ilé ẹjọ́ lóní tuurutu àti pé wọ́n pé kó fi ipò sílẹ̀ wọ́n pé ọ̀rọ̀ ti wá ń fojú hàn de wípé kínní ọ̀hún ti fẹ́ máa ní ọwọ́ kan òṣèlú nínú kódà adájọ́ Muhammed ti pé òun ó tún ṣe ìpàdé alágbára o pẹ̀lú àgbáríjọpọ̀ ẹgbẹ́ agbẹjọ́rò nílẹ̀ Nàìjíríà lọ́sẹ̀ yìí lórí ọ̀rọ̀ yìí kan náà ni torí àgbáyé wà lọ́jà kórí ọmọ tuntun ó wá ọ̀rọ̀ pọ̀pọ̀pọ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní ẹgbàá balance yín bẹ̀. ìsókè ká tó lọ sí agbami òṣèlú ẹ kọ́ àwọn kókó ìròyìn kan náà tí í ṣe ìròyìn ìrọ̀lẹ́ ayé arákùnrin kan rèé tó jẹ́ pé ọmọ ológun lẹ́yìn ni ó sì gbéra pa ó lọ sínú ilé bírọ́dà rẹ̀ ó sì lọ gbé egbògi olóró ó gbé jù bẹ́ẹ̀ ó sì tún lọ fẹjọ́ ẹ̀sùn àjọ NDLEA pé ẹ wá mu ah, àkóbá máa ń gáfárà kábíyèsí lẹ́dùnmarè ó tún ṣàrìnà kó ẹ díẹ̀ ọ̀kan nù o. arákùnrin kan náà ó jẹun yó tán ó sì ń wá bẹ́kùnbẹ́kùn ó wá gun orí ọ̀wọ́n iléeṣẹ́ ẹlẹ́rọ kan síra ẹni ìyún àwọn mast ńláńlá gbọ̀ngbọ̀nà ń ó wá gùn lọ sókè téńté ní wọn kọrin màá bẹ́ o màá bẹ́ o màá bẹ́ o kí ló padà <laughs> suicide mission <laughs> nìyẹn suicide mission bú leléyìí o <laughs> ṣọ́bẹ́ àbí ọ̀bẹ ìròyìn tó kọ sísọ yóò máa fún ilẹ̀kùnrẹ́rẹ́ yún àti arákùnrin ọ̀rẹ́ rẹ̀ tibí tí wọ́n ní ọjà tó ń lọ bíi four point seven million naira mm. ó gbé bẹ́ ó sì lọ tà ní sọ́lẹ̀ fún àwọn èèyàn tiẹ̀ mm. ọwọ́ pálábá ó ti padà ségi o ẹ wá já lọ ságbami tòṣèlú ojú ewé ogójì mo wà ìwé ìròyìn ti the punch ìròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ PDP APC náà ni ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ tún gbọ́ ẹgbẹ́ òṣèlú APC ló mà sọ̀rọ̀ ó ní àṣeyọrí tí PDP ò lè ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún APC ti ṣe ó ti ṣe jù bẹ́ẹ̀ bí APC ṣe sọ̀rọ̀ tán PDP ní múlẹ̀ ọ̀rọ̀ wá rèé o bí wọ́n ṣe tẹ́ pẹpẹ ọ̀rọ̀ kalẹ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú apc ń ló ṣe àlàyé pé ṣe bẹ́ẹ̀ ráyé ọdún mẹ́rìnlélógójì orílẹ̀-èdè wa nàìjíríà lábala ti ọ̀rọ̀ epo pẹtiró ó ní àti ìforísọ àṣeyọrí kan tó lákàkì nírú owó èyí tí nnpc tí wọ́n pa yìí èrè owó tí wọ́n pa wọlé ó jẹ́ ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà ó dín mẹ́tàléní ogún two hundred and eighty seven billion naira wọ́n ní owó rèé jabijabi enínú o. Mm olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ òròyìn àtọ̀rọ̀ tó kan aráàlú gbẹ̀ngbẹ̀ngbọ̀n ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà ń ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nú àtẹ̀jáde kan tó fi síta pé ààrẹ Muhammadu Buhari tó wà lórípò lásìkò tá a wà yìí ibi ó gbé bá ìwé ìtàn ó ti tún kọ ìwé ìtàn tún míì sílẹ̀ tó jẹ́ pé ìran àtìrandíran tó bá ń débẹ̀ àwọn náà ó fẹ́ lé wọ́n lè bá wọ́n sì lè kọjá irú ìtàn rere tó fi sílẹ̀ ni ó wá ní ẹ tún wo àwọn àṣeyọrí táwọn ṣe orí mélòó la fẹ́ kà á gbé ọ̀rọ̀ òfin kan lẹ̀ èyí tí kò ní jẹ́ kí wọ́n máa dẹ́yẹ sí àwọn àkàndá ẹ̀dá láwùjọ mọ́ a ṣe ọ̀nà rin reluwé ìtapẹ̀síwọrí ó ní kò tán bẹ́ẹ̀ o ó ní ìtapẹ̀síwọrí ọdún 1987 ni wọ́n ti sọ ọ́ di àkọ́tí o àwọn parí ẹ̀ lọ́dún 2020 ó tún tẹ̀síwájú ó ní ẹ lọ wo ọ̀nà tó jáde láti Àbújá sí Kaduna fún ti ètò gbòkègbodò rélùwé ẹ wò ó tó jáde sí Àbújá metro line ìtapẹ̀wọ́rí rere line ó ṣàka gbogbo ẹ̀ sílẹ̀ ń ńgbà tó kà á délẹ̀ tán kódà tó fún mọ́ èyí tó gba ìbàdàn gba abẹ́kúta jáde sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ́ òṣèlú pdp wọ́n ní wí tèmídèmí òun tó àwọn sọ tiẹ̀ kó tó lọ ni alukoro ẹgbẹ́ òṣèlú pdp kọ́lá ọlọ́gbọ́ndìyàn ló ní múlẹ̀ ayé àti ọ̀run gbà ìní ọ̀rọ̀ tí wọ́n kà kalẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí ààrẹ muhammadu buhari ó ní ní kíni kíni pálá rẹ̀ tó rá kí ló ṣe kí làlágbá rẹ̀ ṣe tó bẹ́ẹ̀lẹ̀ látòrí àjà tí bẹ̀rẹ̀ sí lérí pé bẹ́ẹ̀ yòyìn òun yìí rán òun ó ní kò sí nǹkan kan tó ní láárí lórí nǹkan tí ààrẹ ṣe pé káàrẹ lọ wẹ̀yìn wò ọdún 2015 nígbà tí ó fi gorípò kó lọ wo àṣeyọrí tó wà ńlẹ̀ tẹ́gbẹ́ òṣèlú PDP ṣe ìgbà tó ń débẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní òun rèé gbogbo ẹ̀ náà rèé òun rèé ẹ lọ wo dọ́là sí owó náírà lẹwa Nàìjíríà ó ní ṣe ni dọ́là sì gbé ìgbájú olóyìí ó di hẹ́yì létí náírà lẹwa nàìjíríà ọlọ́kànnù wọn ní ẹ wo ọ̀rọ̀ ètò ààbò àtàwọn nǹkan míì ó ṣàtọ́ka gbogbo rẹ̀ lọ ó ní ètò ìṣàkóso tó ti fòró ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè yìí jù bíi tìṣàkóso tó wà lóde yìí ò sí èmi kọ́ ọmọkọ̀wé ẹ lọ tààràtà sójú ewé ogójì ìwé ìròyìn ti the punch tó jáde lónìí ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ àbọ̀mí rèé o. ọ̀kábọ̀. tó o ẹ jẹ́ kẹ́mi náà ó tún gbé yín rìnrìn àjò ìròyìn mẹ́láfíà tún ti di ọ̀rọ̀ kan pì sójú ìwé kẹrìnléní ogún ìwé ìròyìn Nigerian Tribune lóòrọ̀ tòní ọ̀rọ̀ ń kó mo kó mo rò ó bọ̀ wọ́n pe orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá wo wá tẹ́ ẹ wẹ̀yìn tẹ́ ẹ wọ̀ tún tẹ́ ẹ wò sí ẹ rí i pé gbogbo àwọn nǹkan tí ẹ ṣà ń fàyọ̀ ọ́ fún wa lójoojúmọ́ iná ní àpẹẹrẹ pé Nàìjíríà ti fìdí rẹmi. ẹyọ. ọlọ́run má jàre o. àmì àṣẹ ìdùmarè ẹni tí í ṣe igbákejì tẹ́lẹ̀ rí fún gómìnà ilé ìfowópamọ́ àgbàlẹ̀ nàìjíríà ìyẹn cbn dókítà ọba adáyàmí láfíà ó sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ àìkú sunday pé orílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn nǹkan tí ń súyọ tí ń súyọ àwọn àpẹẹrẹ tí ń fi hàn ni pé ilẹ̀ yìí ti fìdí rẹmi kò sì sókàn míì tá a bá pè é kọjá àpò fìdí rẹmi wọ́n pé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ah wọ́n gbé bẹ́ẹ̀ èèyàn bá wo wá tọ́wọ́ ẹ̀yìn tó wò sàkún ọ̀rọ̀ lọ yóò sì máa wò pé kí lọ́jọ́ iwájú orílẹ̀-èdè yìí ó sọ̀rọ̀ londo ti ṣolú ìlú ìpínlẹ̀ Ondo ní ìlú Àkúrẹ́ ti ṣolú ìlú ìpínlẹ̀ Ondo lákòókò ètò kan pàtàkì eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti fi sọrí ìṣèjọba rere àti àtúnjí rẹ̀ lẹ́yìn tí wọ́n pe àkórí ẹ̀ ní ipa tí àwọn ilé ìjọsìn ń kó láti kọ́ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí ò sèso re ó ṣe àlàyé ọ̀rọ̀ síwájú sí i wípé orílẹ̀-èdè nàìjíríà ojoojúmọ́ iná ní wàhálà tòun ti lọ́bọ̀lọ́bọ̀ ń ṣẹlẹ̀ kò sétú ààbò ìgbésùnmọ̀mí wá di tọ́rọ́ fọ́nkálẹ̀ oníkálukú ń ṣèyí tó wù ú òfin rèé ó jókòó ọ̀fọ̀wọ́lẹ́rán ìwò kó wá ó pé ń gbàwó gangan látòrí orílẹ̀-èdè nàìjíríà titun tá à ń fojú sọ́nà fún wọn pé ẹ wò ó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi àádọ́rùn-ún mílíọ̀nù iná ló jẹ́ pé ìdá àádọ́ta wọn iná ni wọ́n mọ̀ òkùn nínú ìṣí àtòṣì wọ́n pe ẹ mọ́ tiẹ̀ sọ nǹkan kan mọ́ o ẹ lọ sí ẹkùn àríwá ìlà oòrùn ẹ lọ sí apá ìwọ̀ oòrùn ní àríwá ẹ wo gbogbo ẹ bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ wo ìpínlẹ̀ bọ̀nú ẹ wo zamfara ẹ wo ìpínlẹ̀ yobe ìdá àádọ́rin àwọn èèyàn iná ló pé nǹkan ò san fún bẹ̀ bí wọ́n bá jẹ tàárọ̀ tọ̀sán ò dájú talẹ́ ò dájú wọ́n pé àwọn míì lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn tá a wà yìí agídí ni àwọn tó kù fi ń pọ̀ tiẹ̀ pé á ti àgbọ̀ nǹkan ti ń san mọ́nà tẹ́lẹ̀ a ti wá ṣe é tí nǹkan wà bàjẹ́ kọjá àdájì mẹ́láfíà pé ipò tí orílẹ̀-èdè nàìjíríà wà pàápàá jùlọ apá àríwá alẹ́ nàìjíríà ah, ó ti kọjá bìkẹ́fù kò dín ní àwọn ògo wẹrẹ tó tó bíi ogún mílíọ̀nù ni wọn lọ ilé ẹ̀kọ́ mọ̀ lásìkò tá a wà yìí wọ́n pe n tó sì fà á kọ̀kọ́já pé kò síṣẹ́ ń gbòòrò ètò ààbò ọ̀sán mọ́ná ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ọ̀dọ́ iná ló jẹ́ pé wọn ò rí nǹkan kan fọwọ́ pa oníkálukú sàkànrìn ìgboro títì kiri ni ẹ wá wò ó ìgbà wo gangan lórílẹ̀‐èdè nàìjíríà tó fẹ́ jà àjàbọ́ kúrò nínú ìṣí àtòṣì ọ̀pọ̀ ńlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀ hmm. gbogbo wàhálà kákú ònú kankan bọ́ sí kan èyí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ nàìjíríà pábánbárì ẹ̀ ìwà àbàjẹ́ ó dágbádá ó dábùbá iná ló wá ṣokùnfà bí gbogbo nǹkan ò ṣe sanmọ́nà nílẹ̀ nàìjíríà ó pé àwọn ò ní yé sọ tàwọn o nítorí pé orílẹ̀-èdè yìí kò sí àpẹẹrẹ míì tí ń mú jáde ju pé nǹkan ti bàjẹ́ kọjá àdájì. Ah! ó pé àwọn èèyàn tí wọ́n ti ń jẹ mẹ́ta jẹ méjì tẹ́lẹ̀ wọn lè dá ìkan gbé sórí tábìlì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń sá kúrò nù ebi ló wọn àbí àti àpè yìí sí ó fún ìdí èyí o àwọn tí ọ̀rọ̀ kàn lágbo òṣèlú wọ́n gbọ́dọ̀ ṣe àtúntò orílẹ̀-èdè nàìjíríà kí nǹkan ó lè máa lọ bá a ti ṣe kọ̀wé ẹ̀ wọ́n pé gbogbo akitiyan eléyìí tó ti ń wáyé àti àwọn òpè lọ́tún ló sì pé àtúntò nàìjíríà ṣe pàtàkì ó pé ní kí gbogbo èèyàn padà sí o torí àìtún orílẹ̀-èdè nàìjíríà tó ọlọ́run lọ mọ̀ tó lè ṣẹlẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ó forílẹ̀-èdè afghanistan india ó fi ṣe àpẹẹrẹ ẹ̀yin ò tí ì gbọ́ nǹkan kan ẹ lọ wojú ìwé kẹrìnléní ogún ìwé ìròyìn nigerian tribune. tọ́ọ̀ tó jáde lónìí. ẹ tún gba àwọn àkòrí eléyìí kó tó di pa lọ sójú ọjà. láàrin ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ṣe ìpàdé kan pọ̀ ó yá o ẹjẹ́ àfọmọ oyè kalẹ̀ tí ó lọ díje dupò gómìnà wọ́n ní àwọn abala kan sì jáde lágá wọ́n ní Ajíbọ́lá ńlá wọn lò Latif ajibola iná ni ẹni àmì òróró táwọn ó lò láti lọ díje dupò lọ́dún two wọ́n ní í ṣe ni èèkànkùgbó lóṣèlú òní tí gbogbo olùfẹ́ mọ̀ká olújìmí wọ́n ní bàbá ọ̀yọ́jú o ìnínú hmm. ohun gbogbo òwe náà sì ni àti hmm. àṣàmọ̀ ńlá ní ìpínlẹ̀ èkó ẹgbẹ́ òṣèlú apc wọ́n ti fàágbọ́n mújá wọ́n ní kò lè jọ́ o gbogbo ọ̀rọ̀ ètò òdìbò láwọn ìjọba àbílẹ̀ tí wọ́n fẹ́ ṣe ètò òdìbò láàrin ẹgbẹ́ òṣèlú apc ní o níjọba àbílẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé wọ́n ti bẹ̀rẹ̀ sí kẹ̀yìn síra wọn bí èkó àwọn kan ṣe ní ó kéré ńlá àwọn kan sọ mọ̀ pé ńkè hmm, wọ́n ní alukoro Lagos for Lagos Movement ọ̀gbẹ́ni Akeem Adeleke wọ́n ni nínú ìfọ̀rọ̀wérọ̀ tiẹ̀ wọ́n ni ọ̀tọ̀ ní nǹkan tó sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn kan tó sọ ọdún mọ̀ tí wọ́n pè ní pro APC group táwọn eléyìí náà tí wọ́n sọ olúkálukú wọn ti ń ṣe tiẹ̀ lọ́tọ̀ lọ́tọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ó ti ń ṣẹ́ apá rẹ̀ kan ti ń yà sọ́tún ìkan ti ń yà sósìn ó dàbí ẹni pé èdè ò fẹ́ gbẹ́lẹ̀yọ̀ aráalé ò fẹ́ gbóhùn àròkọ àmọ́ lórí ọ̀rọ̀ ọmọyẹlé Sowore àwọn èèkàn kùgbù ti bẹ̀rẹ̀ sí pẹ̀kẹ́lu ikú tó pa àbúrò ọmọyẹlé Sowore gẹ́gẹ́ bí wọ́n ṣe sọdúnmọ̀ wọ́n ní ikú tó pa àbúrò ọmọyẹlé Sowore náà léyìí tí wọ́n gba ẹ̀mí rẹ̀ tó ń yìn níbọn ní agbègbè kan tó ń pè ní ọ̀kadà ní Benin alukoro iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ náà kó tán gbélò ó ti sọdúnmọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn kanajágbọ́n ẹ̀dá èèyàn tó dá ẹ̀mí àbúrò Sowore légbodò àwọn fọwọ́ ṣìkún òfin mú wọn. wọ́n ní Ọlájídé Fẹ́lí Sowore <clears throat> ló jẹ́ dókítà tó sì jẹ́ èèkàn kùgbù tó wà lẹ́nu iṣẹ́ òòjọ́ rẹ̀ kó tó di pé àwọn agbébọn náà wọ́n gba ẹ̀mí rẹ̀ lójú ọ̀nà lágádángbọ́n lọ́jọ́ kẹrin oṣù kẹsànán ọdún tá a wà ńbẹ̀ yìí Afẹ́nifẹ́re náà wá sọ̀rọ̀ ó ní ó mà ṣe o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ebi mùṣèmùṣe ètò ààbò tí ò dá múṣẹ́múṣẹ́ tó ògiri rẹ̀ ńlọ lanu tálàǹgbá fi wọ̀ ọ́ tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe gbẹ̀mí ọmọ náà lágádángbọ́n eléyìí burú jáàyè o bello yàyà bello tí í ṣe gómìnà ìpínlẹ̀ kogi òun náà sọ̀rọ̀ yìí pé ọlájídé ṣòwòrẹ wọn sì ṣe bẹ́ẹ̀ wọn gba ẹ̀mí ọmọ yìí tó sì jẹ́ pé ògo rere tá à ń fojú wò lẹ́yìn wọọla ni èyí kù púpọ̀ káàtó àwọn ọ̀tọ̀ kùlùlù ni wọ́n ti ń sọ̀rọ̀ kọ́lọ́ ọlọ́dọ́gbọ́ndìyàn ló sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú ti pdp bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú apc náà sọ̀rọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ah, ó jẹ́ nǹkan tó dùn àwọn jọjọ ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ láìpẹ́ láì jìnnà àwọn ọ̀dájú abiyamọ èèkàn burúkú tó dánrò rẹ̀ wò ọwọ́ pálábá wọn yóò ségi. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. pescavis moronto dùn ẹja ọsàn pescavis oúnjẹ ẹja ní jẹ bẹ́ẹ̀ àjẹdàgbàsókè àjẹsánra rọ gbọ́dọ̀ pescavis ẹ wá wẹja kàbàtà lálẹ́ odò ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja ìdùnnú dé chìkìchìkì máa mì àdánù kankan ò sí mọ́ lórí ẹja tẹ́ ẹ bá kówó lé kẹja ó lè dàgbàsókè kíákíá nínú okun àlàáfíà pẹ̀lú ara líle koko pescavis ní kẹ́ẹ̀yàn láàyò oúnjẹ ẹja tó lé gbogbo àdánù wọgbó rere látọwọ́ agrafis ravicin ní Germany amawid Nigeria limited lójúlówó alágbàtà ní nàmb Number fourteen Bayọ̀dé Johnwo Street Maryland Estate Ìkẹjà Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh eight one five seven two six eight o oh o oh eight tàbí o eight o two three one o five five five six. ẹ̀yin alágbàtà ẹ̀dá girigiri wàá bá wá dòwò àṣejèrè pọ̀ iléeṣẹ́ àkóso ìdàgbàsókè ètò ọ̀gbìn nípínlẹ̀ Èkó Lagos State Agricultural Development Authority ló fọwọ́ sí lílo rẹ̀ fún gbogbo àgbẹ̀ ọlọ́sìn ẹja pescavis èrè rẹpẹtẹ fún gbogbo àgbẹ̀ ọlọ́sìn. get anything with the more powerful than woman with sabi tech yeah, every woman We gonna come here as pilos foundation They bring una ogbonge training wey them call abo coders digital training program to help raise women with sabi technology you know, go tey you go sabi wetin oyibo people they call digital literacy Then go teach you web development data science and how to design products and you know in everything na free of charge Then go even help you get all the things where you need to make sure you sabi what you dey do Then go take you go place where you go practice wetin you don't learn when you finish the program i sure say you no wan miss this one if you to register register for Abeokuta. Abeg call this number 081 652 44905. If na Kaduna you dey call, oya call 080 601 66398. Remember, everything na free of charge. If you still wan know other things about this program, go internet go check for Aspilos Foundation. Make a spell am for you. A-S-P-I-L-O-S Foundation for Facebook, Twitter and Instagram. Technology na the future. Come follow join that future. This program na for only young young women dem fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. láti ojú ọjà ẹgbà belenja ilé ìkẹfì ṣe balance tá a máa fi dágbére lórí ètò fún ti tòní. ní ilẹ̀ guinea kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ alárèéjàgbá nǹkan gbé nǹkan hánu ọ̀rọ̀ látọ́bọ́gi ọ̀rọ̀ dùnra ò lókè gudugbẹ jálulẹ̀ bí òde ẹ̀yìn apárí tó tún tẹ́rí gbé ó pariwo yéèyé wàhálà kan tó bẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ológun nílẹ̀ guinea wọ́n máa gbàṣàkóso ìjọba ń ṣe ni wọ́n lọ kọlu iléeṣẹ́ ààrẹ fúnra wọn lágádángbọ́n ní Conakry wọ́n sì gbé ààrẹ ní pápá ìyáká pé ìwọ wọ́n sì fìdí ààrẹ kulẹ̀ síbì kan pé ó yá jókòó bẹ́ẹ̀ má mi má sọ̀rọ̀ má gbọ̀n má mi àà ah, ah, kí ló adé tó bẹ́ẹ̀ wọ́n ní ìdìtẹ̀gbàjọba tilẹ̀ Guinea ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn kẹ̀yìndà torí bí wọ́n ṣe dìtẹ̀ gbàjọba tán tí wọ́n ní kí ààrẹ jókòó sójú kan táwọn ọmọ ológun tí ojú wọn ọ̀rẹ́ ní sì dúró sọ́sìn ní gogogo wọ́n ní àti wọlé wọn lórí ilẹ̀ ó di wápé gbogbo ẹnu àlábòde wọn títì pa gbọ̀n ọkọ̀ bàálù kankan ò gbọ́dọ̀ fò wọlé ọkọ̀ ojú omi kan ò gbọ́dọ̀ fò wọlé kóhun gbogbo kọ́rọ́ wápé náà ìjọba orílẹ̀-èdè nàìjíríà ní ah, iye ẹṣẹ́ yìí ó tako ìlànà àlàálẹ̀ àjọ ecowas àtètò òṣèjọba tójú re tòun ti ètò òṣèlú ìjọba àwarawa tó ti ń rẹ́sẹ̀ walẹ̀ lábẹ́ àjọ ecowas eléyìí ọ̀dà o a sì kẹ̀yìn sí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan kùgbò nílẹ̀ adúláwọ̀ ìròyìn ẹ̀ pọ̀ tẹ́ ẹ bá dójú ewé kẹjọ ìwé ìròyìn ti the punch ẹ̀ka yóò tó. ọ̀dà kàmọ ìrọ̀lẹ́ torí kì í dùn kó pọ̀ ṣeun báyìí náà ni ọbẹ̀ oge èsúrú tó sì ṣe àṣejù níjọ́ kìíní àná padà tẹ̀ ní àtàwọn àtẹ̀yìn àní tẹ́ àwa la máa wá o ẹ̀yin la sì máa bá láṣẹ ìlédùá tó ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko adaṣọ́bọ̀ ìtàgé ẹ̀ lónìí ẹ̀ pàdé àwọn akẹgbẹ́ wa ńgbà tí ó bá fi di òórọ̀ ọ̀la gẹ́gẹ́ bí ìṣèwà bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi ẹ̀ máa yáṣẹ́. samuel gbé sàbímọ ní mm, ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́rọ̀. ìmọ̀lẹ̀ ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ iléeṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa solar power ni wọ́n ní kí gbogbo ará ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ wájà àǹfààní lágbóògì tí a gbé kalẹ̀ cornerstone store do you need a permanent solution to your power problems àbí o fẹ́ rà kí a sì bá ọ install solar power sí ilé rẹ kí o sì máa sanwó ní díẹ̀díẹ̀ do you run a supermarket hair salon fast food frozen foods and drinks or you are a hotel manager property manager hotel owner gbogbo ènìyàn láǹfààní yẹn wà fún ọ. all our products are international standard organization ìyẹn ISO compliance they are twenty four seven uninterrupted power supply twelve month warranty ló wà lórí lórí àwọn inverter wa one to two years warranty on battery same day delivery and installation after sales support and our inverter lasts for more than five years and we also give you periodic maintenance. Tẹ́lá ṣàṣàkí ọwá sí cornerstone store tí ó wà ní the palace complex beside Gold petrol station quarry road ní ìlú Abẹ́òkúta ẹ lè pè tàbí kẹ́ whatsapp wa lórí zero eight zero thirty six four seven forty seven nine seven tàbí zero eight zero nine six seven seven eight zero five five.